Númítàn jẹ́ ètò kan tí iléeṣẹ́ MOVE gbé kalẹ̀ fáwọn ìdílé family. iléeṣẹ́ Afẹ́nifẹ́re tíjọba mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n tí kò lọ́wọ́ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti máa jẹ ọ̀pọ̀ àǹfààní látara agbára èyí tọ́wọ́ àpò wọn bá ká. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo